mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé mo kí wa lọkùnrin lóbìnrin lọmọdé lágbà nínú ilé yìí ẹ a kú wàhálà epo lọ́tún lọ́sì nílùú nàìjíríà ìlú táwa wà yìí à ń bí ọlọ́run gidigidi gidigidi pé bó ṣe ní ọmọ nàìjíríà lára pàápàá jùlọ àwa yorùbá kí ọlọ́run ẹlẹ́dàá kó gbà wá kó bá wa ṣe kí ọmọ yorùbá kọ́mọ yorùbá ká kúrò lóko ẹrú kí yorùbá kí ọ̀nà ṣí fún wa kọ́nà là fún wa àdúrà mi sọ́lọ̀ ni pé nínú ìjọba buhari nínú ìjọba eh, olóyè bọ́lá ahmed tinubu yìí kọ́lọ́ ń jẹ́ kémi rí tèmi ṣe o kọ́lọ́ ń jẹ́ kẹ́yìn náà tẹ̀ ń wò mí kọ́lọ́ ń jẹ́ kẹ́rí tìyín ṣe lágbára ọlọ́run ẹ má wò wípé ó ti nira jù títa ríro òun náà là ń kọlà kí ìlú lè dáa ni òní ogbon tí àjọ witness now mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ẹ kú àdótì Timothy Adégòkè lánàá omi bọ́ lójú mi lánàá mo rí nínú kọ́mẹ́ǹtì tí ìyá kan sọ pé òun wà lára àwọn abiyamọ tí ó bọ́ra lẹ̀ báyìí tẹkuntẹkun tó ṣépè fàdédoyin mo wá wò ó pé ah, màmá yìí kọ́ ló bí Timothy màmá yìí ò rí Timothy rí aṣáwọn abiyamọ kan tiẹ̀ wà ní kọ̀rọ̀ táwa ò mọ̀ tí wọ́n ń ṣe àdúrà lójú méjèèjì lórí kéèsì yìí pé kí Timothy má kú gbé kẹ́ ẹ lè mọ ibi tí ẹ̀yin ìyá dáadáa tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọmọdé àwọn ìyá tí wọn ò ṣe kó sẹ́yìn o kò ṣe kó sẹ́yìn rárá nínú ìfẹ́ tí wọ́n ní sọ́mọ. So ṣé wá ráwọn abiyamọ kan wà tó jẹ́ pé abiyamọ òdodo ni wọ́n irú wọn gan ló jẹ́ kí kéèsì Adédoyin kó di ti gbogbo ayé mọ̀ tó báyìí àwọn tí wọ́n máa ń ní sympathy fún ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹgbẹ́ wọn irú àwọn ẹni yẹn nírú ẹ̀yin òbí tẹ̀ ń wò mí yìí bí kì í bá ṣe bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ wípé ibi tí wọ́n bọ̀rọ̀ Adédoyin lọ yìí o ó máa lulẹ̀ o a nídìí láti gba san kóun náà bá wa fèsì wọn o kínní kan láàrin two three days ẹ̀yin èèyàn dẹ̀ dá seventeen million ó fi hàn wá pé àwọn òbí kan wà out there tó jẹ́ wọ́n ní sympathy fọmọ n tó ṣẹlẹ̀ sí Timothy yẹn ó jẹ́ ìbànújẹ́ tó gágan fún wọn bẹ́ẹ̀ làwọn òbí kan wà tó jẹ́ pé ẹni aburú láyé àtọ̀run ni wọ́n ohun tó ṣẹlẹ̀ sí Timothy yẹn wọ́n ríro bí irú àwọn ọ̀rẹ́ mi òkè ọ̀hún tóun náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń sọ̀sọ̀kúsọ lẹ́yìn tí wọ́n dájọ́ kú fún Adédoyin gbogbo aná la kú ti gbọ́ oníkótókótó onísọkúsọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ mi ní láti dárúkọ ẹ̀ ó ti yé wa ó sọ débi pé kí ni ìṣírí ẹlẹ́wọ̀n Oríyọmí Hamsat tó ń ṣaago mọ́wọ́ kí ló dé tó ń jó nígbà tí wọ́n dájọ́ kú fún un Timothy ó tún wá ń sọ pé ẹ òun àbá Timothy àbẹ̀ òun àbá Adédoyin òun àbá débì kan kí ni ìṣírí ẹlẹ́wọ̀n ẹ̀ torí ipò owó tó gbà. àwọn èèyàn wá pè mí lóríṣiríṣi pé toró pa irọ́ kan nínú àwọn ọ̀rọ̀ tọmọkùnrin yẹn sọ irọ́ pọ̀ jù irọ́ tí ò mọ̀ ń pa ẹ̀ rárá ìwọ tó ò mòfin ìwọ tó ò ṣiṣẹ́ níbi òfin tó kàn jókòó nu stúdíò ẹ̀ tó ń sọ kótókótó àìmọye tí ò ṣẹlẹ̀ tọmọkùnrin sọ pé ó ṣẹlẹ̀ ṣe rí rírí tẹ rí mi lénìí torí àwọn tọmọkùnrin yẹn ti fún nígbẹ̀jẹ táwọn náà gbàgbọ́ torí ẹnìkan mẹ́sẹ̀jì mi ẹ̀yin dádì wa tẹ́ ẹ mẹ́sẹ̀jì mi mo mọ̀ pé ẹ̀yin náà máa wò mí báyìí mo wá rí i pé gbàgbéje irú yín pọ̀ tí oníkótókótó yẹn ti tó ti tó ti bastardize my day nọ́kàn ti tẹ̀yìn ní opportunity láti mẹ́sẹ̀gì mi tèmi àti yín jọ sọ̀rọ̀ ló tó tọ́nu yín lẹ tó rò pé òótọ́ ni so gbogbo rọ́tẹ́ni yẹn pa yẹn irọ́ ni o àkọ́kọ́ náà sọ pé ìyá yẹn ìyá adépèlé sọ pé ọmọ àtìyàwó Timothy wípé Adédoyin gbọ́dọ̀ tẹ́kì àwọn títí táwọn ọmọ yẹn máa fi jáde yunifásitì irọ́ tó tóbi ni awíkótókò tó ní kò mọ nǹkan kan. kan jágbajàgba lẹ́nu ló ń sọ àkọ́kọ́ náà kì í lọ sí kóòtù àhegbọ́ ló ń gbọ́ èmi ń fi owó lẹ̀ lówó tó tówó mò ń fi ilẹ̀ táwọn ọmọ mi lọ kóòtù ẹ̀yin náà kú rí wọn gbogbo ilẹ̀ mọ́ra bí làlàwà so practically àwa ń wà ń bẹ̀ à ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ẹjọ́ tí ya yẹn dakọ yẹn a a sane judge will never say that accused criminal tóun dájọ́ kú fún ni kó tó tẹ́ kí a ọmọ àwọn complainant kò possible in a sane country in a sane situation no sane judge tó máa dárú ẹjọ́ bẹ́ẹ̀ kò sí ìran tó tóbi ni dàgbàdàgbà tó ń wáyé tiẹ̀ wá sọ ló ń sọ yẹn inú mi dẹ̀ dùn pé àwọn tó rí ẹ̀ pé kọ̀ọ̀kan wọ́n wo fídíò yẹn wọ́n dá lóhùn nínú comment nǹkan tí màmá sọ rèé tó dá lẹ́jọ́ rèé màmá sọ pé kí wọ́n gba hòtẹ́ẹ̀ Adédoyin pé ó ti di ti gọ́fmẹ̀ntì ṣàǹgbọ́sà ṣàǹgbọ́mà màmá dájọ́ pé lẹ́yìn tóun ti dájọ́ kú fún Adédoyin o hòtẹ́ẹ̀lì tàdédoyin ní ti di ti gọ́fmẹ̀ntì ení nìyẹn lẹ́ẹ̀kejì ìgbésí ayé ìyàwó àtàwọn ọmọ Timothy ó ti di ti gọ́fmẹ̀ntì welfare àwọn ọmọ yẹn ó ti di ti government àti tìyàwó ó ti di property government of Ọ̀ṣun state government nìyà dárúkọ kì í ṣe Adédoyin Adédoyin has gone out of this picture kò sí tó kan Adédoyin pẹ̀lú fámìlì Timothy mọ́ ẹ padà mo lè tún gbé mo lè tún sọ pé kí Rábílà làwà kó tó òun kò kúkú kò sẹ́ni tó lè jàre tó ojú mi ló ṣe gbogbo àná dẹ́gbọ́ rìpọ́ọ̀tù tí rábìlà làwà mú wa mo lè tún sọ pé tó bá ní nàìjíríà mo wà ní nǹkan láti pè pé ó ń gbọ́ wá sọ̀rọ̀ sí mò ń follow step by step kéèsì yẹn so mama never said that Adédoyin ni kó tèkì àwọn ọmọ ẹni yẹn wá based on that premise wípé kẹ́yìn èèyàn lè mọ̀ pé láéláé wọn ò dájọ́ kúfádédoyin géèmù nìyá yẹn play ó sọ bẹ́ẹ̀ torí pé he was paid to repaint the image of Adédoyin láti ilẹ̀ ló ti gbowó ló ti jẹ́ pé òun ni image maker Adédoyin pẹ̀lú gbogbo ìpètàyé ń ṣẹ́ fún kò ràn kò kò kí ẹ̀ kò dẹ̀ mọ̀ pé ọmọdé bùrókò olúwéré ó bojú ẹ̀yìn ṣé òjò ló ìrókò wa ń pani ni òjò kọ́ òjò kọ́ lolúwéré ń pani èpè díẹ̀ díẹ̀ díẹ̀ ń máa ń sínkì sí gbèsè ayé èèyàn ni níjọ́ tó bá máa jà báyìí tọ̀hún ẹgbẹ̀jẹ̀ awẹ orí onítọ̀hún tì gbogbo jágbàjàgbà tẹ́ni yẹn sọ mo wo fídíò yẹn from a to z mo rí i pé ah tí ìyá ọlọ́run bá máa dé sí ọmọkùnrin kò mà ní kò mà ní ìròtí o tí ìyá ọlọ́run bá máa dé sí kò mà ní mọ̀ o ẹgbẹ̀jẹ̀ awẹ ìyá yẹn tì lórí ẹ̀ so mama never said that Adédoyin ni kó take care àwọn ọmọ Timothy o government, gọ́fmẹ̀ntì property government kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń so láti lọ school àwọn ọmọ yẹn skin láti lọ sí school àwọn ọmọ yẹn skin from their primary school level to university level will be on scholarship and it will be the duty of the state government of Osun and government never came out and said agbára wọn ò ká torí pé n tó sọ̀rọ̀ yẹn chief judge state ni she spoke on behalf of the government judgment tó bá mú wá was judgment from the government in tó dẹ̀ dálẹ́jọ́ yẹn wọ́n máa submit as office of the government of Ọ̀ṣun so kò sí ìtọ́ka Adédoyin pẹ̀lú kéèsì yẹn rárá èmi ò mọ reason táwọn èèyàn fi ń jáde wá máa sọ ohun tójú wọn ò tó you people are not lawyers kẹ́ ẹ tó sọ̀rọ̀ jáde why don't you contact lawyers and make research kó o tó jáde máa sọ kábàkàbà tó bá ẹ lẹ́nu nọmba one nìyẹn nọmba two ó tún sọ pé practically n tí ò yẹ ẹ̀yin èèyàn ni pé ẹ̀wọ̀n ọdún mẹ́wàá péré ni màmá fún Adédoyin irọ́ ni o tí mo bá sọ pé omi ń jóná ẹni kí n kérú ẹ̀ irọ́ tó tóbi ni o fídíò tí mo ṣe ní last week ẹ rí i pé mo sọ pé tí wọ́n bá dájọ́ ọkú fàdédoyin tó bá jẹ́jọ́ ọkú náà dá fún lóòótọ́ adédoyin ò ní padà sí iléṣà prison kó máa ṣẹ̀wọ̀n ẹ̀ ń bẹ̀ why torí pé wọ́n ń pe prison kan ní convict prison méjì náà ní ní gbogbo ilẹ̀ yorùbá abẹ́òkúta prison àti maximum prison lẹ́kọ̀ọ́ kirikiri. Kiri so ẹni tó bá dájọ́ kú fún ní ilẹ̀ yorùbá ìsídà kí wọ́n gbé lọ sábẹ́kúta prison tó bá ti dẹ́jọ́ kú tẹ́ ẹ bá ti gbọ́ pé wọ́n dájọ́ fẹ́nìkan ní stéètì kan nílẹ̀ yorùbá wọ́n wá gbé kúrò stéètì yẹn wọ́n ń gbé bọ̀ lábẹ́kúta prison tàbí wọ́n gbé lọ sí maximum prison lẹ́kọ̀ọ́ ní kirikiri ẹ mọ̀ pẹ́jọ́ kú náà dá fún nítọ̀hún ẹ sà ẹ lọ bi lọ́ọ̀yà léèrè ntí mo sọ ẹ bi àwọn wọ́dà léèrè ntí mo sọ yìí ntí mo mọ̀ ni so ten years tí ìyá yẹn sọ yẹn this is the implication maybe we don't know for every count charges ló attract the punishment but the greatest punishment only one man carry out It only the biggest punishment no man carry out tó attempt to murder conspiracy to murder at the murder kọ̀ọ̀yàn ìyà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni attempt to murder ó sì attempt ni kò tí murder wọ́n lè fún life jail maximum wọ́n lè fún ten years imprisonment wọ́n lè fún twenty attempt to murder nìyẹn conspiracy to murder méjì ló máa mú wá tó sure either kí wọ́n fún ní life jail or kán fún ní kán fún ní death penalty ó depend lórí ó depend lórí kí ni range of that conspiracy ẹlòmíì just ten percent ò ní range conspiracy ẹ̀ ntí mo mean rèé wọ́n fẹ́ lọ pa èèyàn kan orí bọ́n lọ́wọ́ wọn orí dágà orí gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ẹni yẹn hide orí ibi tó hide sí wọ́n wá bí ẹ pé ẹjọ́ ẹ tó sáré gba bí ìsìn ẹ níbo ló sá níbo ló sá gbà ó wá sọ fún wọn pé wò bẹ́ẹ̀ ló sá sí ẹ lọ pa mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sá sí ẹ ti ó wà nú àwọn conspirator láti pa ẹni yẹn you are among the conspirators but percentage conspiracy tiẹ̀ kò lè tó ẹni tó jẹ́ pé òun ló provide ìbọn òun ló provide àdá òun ló provide gbogbo tán lò òun kan ló tún make avenue bẹ́ẹ̀ ṣe lè pàdé onítọ̀hún tẹ́ lè pa ṣẹ́rí méjèèjì ṣẹ́rí percentage méjèèjì kó yàtọ̀tọ̀ bó ṣe rí nìyẹn ẹni tó sọ pé ó hide síbẹ̀ yẹn yẹn tí tó fi bá máa punish ẹ̀ wọ́n lè fún ní life jail pé tí wò ó bá júwe fún wọn ni wọn ò ní lọ pa ṣùgbọ́n kò bá wọn débẹ̀ kò bá wọn participate kò sí nínú mudras conspiracy ni wọ́n máa fi gbé that is conspiracy, conspiracy to murder then ẹni tó jẹ́ pé òun ti tiẹ̀ attempt to murder ni wọ́n fi gbé lẹ́ni tó jẹ́ pé ó gbébọn ó fẹ́ yìn fónítọ̀ ó ti gbé báyìí ó ti point ẹ̀ báyìí òun làwọn ọlọ́pàá débẹ̀ ni wọ́n mú ó attempt ni kò tí ì commit murder ìyá tiẹ̀ náà highest wọ́n lè fún life jail àmọ́ ẹni tí wọ́n bá tó ti gún tọ̀hún pa tẹ́jẹ̀ ń ṣe cholo cholo cholo nínú ọ̀bẹ ọwọ́ ẹ̀ tàbó yìnbọn fún tí smoke sì ń jáde lẹ́nu bọ́ yẹn tó dẹ̀ ṣúọ̀ pé wọ́n bá bẹ́ẹ̀ ah mọ́dà ni o tádájọ́ bá fojú rẹ̀ wò ló máa fún life jail n tí nǹkan yẹn penalty tí nǹkan yẹn attract is murder is pé kan lọ pa murder kan lọ execution òní ayé skinny tiẹ̀ now ó wá possible kẹ́nìkan ṣo kó dáràn conspiracy to murder kó dáràn murder kó dáràn eh, attempt to murder at the same time ẹnìkan ṣo ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa attract different penalties ìjìyà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ló máa mú wá wọ́n lè ní for you attempt to murder a ten years imprisonment for conspiracy to murder a fún fifteen years imprisonment but for the murder case which is count three and and uh, uh, the the the charges uh, the punishment is execution death by hanging ẹ sà tí wọ́n bá máa carry out punishment the law will outshine the two imprisonment nínú òfin the first eh, eh, ẹ̀wọ̀n tán fún ten years second ẹ̀wọ̀n tán fún Eh, twenty five years third punishment death death yẹn lòfin máa mú death yẹn lòfin máa ṣiṣẹ́ lórí òfin ò ní ṣiṣẹ́ lórí ten years ìtàn fún yẹn nínú eighteen can charges àwọn kan wà nínú eighteen can charges yẹn tí òfin tó tú Adédoyin lẹ̀ pé you are discharged and acquitted lórí eléyìí ò mọ̀ nǹkan pa ẹ̀ o mọ nǹkan kan pa eléyìí eléyìí á ẹ two years eléyìí á ẹ ten years eléyìí á ẹ fifteen years eléyìí kan lọ pa ẹni mo rò pé yé wa ìtí àwíjàgbàjàgbà yẹn sọ pé ten years péré ni wọ́n fàdédoyin èkó yé yín ni technically irọ́ tó tóbi kó mọ òfin kó mọ nǹkan kan rárá onísọkúsọ jàgbàjàgbà ni ẹni bá jẹ́ lọ́ọ̀yà ẹni kó challenge tí mo sọ yìí tí mo mọ̀ tí mo lọ training school ẹ̀ ni the law ní táwa fẹ́ wò tí wọ́n bá gbé warrant dè sí prison la fi máa mọ rúùmù wo la fẹ́ fi wọ́n sí sẹ́ẹ̀lì wo la fẹ́ fi wọ́n sí wọ́n ń pe àwọn kan ń pe section kan ní record. nínú ọgbà ẹ̀wọ̀n iṣẹ́ tí rẹ́kọ̀dù fẹ́ ṣe ni pé tí wọ́n bá gbé ẹlẹ́wọ̀n dè ohun tí wọ́n mú bọ̀ láti court warrant náà ń pè warrant yẹn ó ní ìwé tí adájọ́ fi convict ẹni yẹn sí prison kí ni adájọ́ wá sọ pé kó ṣe ṣó ní kó lu ẹ̀wọ̀n ọdún méjì ni ṣó ní kí wọ́n pa ni ṣó ní kí wọ́n filẹ̀ ni gbogbo nǹkan yẹn làwa fẹ́ wò ní rẹ́kọ̀dù rẹ́kọ̀dù yẹn ni aṣọ wà tí wọ́n máa fún ẹlẹ́wọ̀n irú aṣọ wo ni wọ́n máa fún un aṣọ green wà aṣọ blue wà aṣọ green ni fún awaiting trial ilé ẹjọ́ ò ti dájọ́ ẹ̀ ṣùgbọ́n ilé ẹjọ́ dájọ́ pé kí wọ́n lọ fi pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n bí irú Tádédoyin ṣe láti last year àti tiwa di yé àyè ilé ẹjọ́ ló ní kó lọ fi pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n awaiting trial ló wà green ló ń wọ̀ ìyẹn tó bá wọ̀ rárá gbogbo yẹn wọ́n sì lè ṣe preferential treatment fún un ẹ gbọ́ mi wọ́n sì lè ṣe preferential treatment fún un kò bẹ̀ kò sí irú preferential treatment tán lè ṣe fún un ó gbọ́dọ̀ wọ green ní ìdá kan fi sí single cell tàbí kan fi sí awaiting trial mail atf tàbí single cell kò lè wájú ok wọ́n lè lò sí kan fi sí hospital ibi mẹ́ta tó lè wà nìyẹn ṣùgbọ́n ọgbẹ́ ẹ̀wọ̀n náà ni now tá a bá wá gbé wárántì dé tán bá gbé wárántì dé sí rẹ́kọ́ọ̀dù ẹlẹ́wọ̀n tán kó dèrè bọ́n ṣe kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta dé yẹn sí yard wárántì tán gbé wáre o ihun táwa fẹ́ wò ni pé how many years ni wọ́n fún un tí dẹ́ẹ̀tì bá ti lè wà ń bẹ̀ tí dẹ́ẹ̀tì bá ti lè wà ń bẹ̀ a ti mọ̀ pé tí kì í bá ṣe pé conflict prison níbẹ̀ yẹn tí kì í bá ṣe bí ilé ọgbà ẹ̀wọ̀n tó ní gálò torí pé láyé ológun nìkan náà ti ń ṣe eh, dead by firing squad láyé civilian dead by hanging ni kódà kó jam robbery death by hanging ni whereas láyé ológun tó bá jẹ́ robbery dead by firing squad tó bá jẹ́ murder death by hanging ló máa jẹ́ but láyé civilian kò sí firing squad kò sí death by hanging nìkan ló wà láyé civilian èèyàn dẹ̀ lè appeal irú ẹjọ́ bẹ́ẹ̀ ni Adédoyin ṣe free láti appeal torí pé law law constitution ló jó èlé adédọ̀yìn ló dájọ́ kú fún so he can appeal tó bá jẹ́ láyé ológun náà ti dájọ́ kú fún ni decree ni wọ́n fi dájọ́ kú fún torí pé tribunal ló jókòó ṣe rí pé yàtọ̀ wà ń bẹ̀ ntẹ̀yàn bá mọ̀ ní kéèyàn sọ pé òun mọ̀ àwíjàgbàjàgbà ò mọ̀ nǹkan kan dàgbàjàgbà ló ń sọ he knows nothing mo ti rí pé ten years yẹn ó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ten years kan náà fàdédoyin máa dẹ̀ sọ torí èmi ti rí ibi tádédoyin wà ibi mo wà náà ni mo mọ ibi tádédoyin wà mo ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ẹnu ni mo fi sọ fún yín pé ẹjọ́ ọkú tí wọ́n dá fàdédoyin ló ń sàvọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí cc condemn cell ló wà kì í ṣe Abẹ́òkúta prison ló wà maximum prison lẹ́kọ̀ọ́ ló wà confam wọ́n ti gbé kúrò ní Iléṣà prison ẹ bẹ́ẹ̀ bá lẹ́ni bọ́dì ní Iléṣà prison ẹ sọ pé bàbá gbàgede mọ̀ pa irọ́ kan wípé Adédoyin tó bá jẹ́ pé ten years l'Adédoyin fẹ́ lò ní tó bá pé ten years yẹn tí wọ́n fún ni ó fẹ́ lò ní Iléṣà prison ló máa padà sí tó bá tiẹ̀ máa transfer ẹ̀ kúrò ní Iléṣà prison torí security ó sì dín the next two three years ibi tó ti convict ẹ̀ yẹn á sì lo prison kò dẹ̀ sí prison míì lọ́sùn ju Iléṣà yẹn lọ tó bá jẹ́ mi wà ní wọ́n lè transfer but we did that Ọ̀ṣun. so kò sí ní Iléṣà prison n tó ti mú wọn transfer Adédoyin àtàwọn mẹ́ta tó kù lọ sí Iléṣà lọ sí maximum prison ní Kirikiri that is to say condemn yẹn ni tí wọ́n carry out the, the law will overlook the lesser punishment n tí ìyá ṣe sọ ten years ni pé nínú count tí wọ́n fi kàn ẹ̀bi ten years ló jẹ nínú nǹkan and that is romance with dead body I am telling you tí mo mọ̀ ni mo ń sọ yìí nínú gbogbo count yẹn ìkan wà ń bẹ̀ which is the highest count tẹ́lẹ̀ táwọn ọlọ́pàá fi gbé Adédoyin wá sí court ìyẹn ni charges tàdé tí ó pọ̀ jù nínú charges tọ́lọ́pàá fi gbé Adédoyin wá sí court tẹ́lẹ̀ kó tó di pé bàbá Fálànà lọ ka eighteen can charges mi wá látara ẹ̀rí Tádéṣọlá àtàwọn míì jẹ́ ní kóòtù hmm, mo rò pé ó yé wa báyìí so ẹ̀sùn ẹ̀bi tó bá jẹ nínú àwọn kọ̀ọ̀kan màmá máa pronounce ẹ̀ ìyí tó bá free ẹ̀ ẹ̀ ń ṣe bí wọ́n dájọ́ pé free inú àwọn kan kí ló dé tán free ẹ̀ kó máa lọlé <laughs> àná discharge and acquitted ni ẹ̀ torí wọ́n ti dájọ́ pé ń bì kan pé kò jẹ̀bi di lẹ́sà ní gbogbo àwọn tẹ́ ń gbọ́ yẹn ten years wọ́n fún tán fún ten years ẹ lọ jókòó ṣé ẹ rí tí wọ́n bá dá ten years fún bì kan tán dá two years fún bì kan tán dá three years fún bì kan kò sí ìtókanlé ẹjọ́ ìntàfẹ́ wò lọ́gbẹ́ wọn ni pé èwo ni highest punishment highest punishment yẹn ni wọ́n máa wá kọ àfi tó bá jẹ́ pé highest punishment kò sí death ń bẹ bẹ́ẹ̀ ti kan wọ́n fún ní two years ìkan wọ́n fún ten years ìkan wọ́n fún five years a máa fẹ́ wo klọ́ọ̀sì kan bẹ̀ báwo náà ṣe ní kó lo àwọn ẹ̀wọ̀n yẹn bóyá forthwith or concurrently or at the expiration of each other <laughs> ẹ̀ǹgbọ́n ìgbóyìnbó mẹ́tẹ̀ẹ̀ta yẹn tóyìnbó klọ́ọ̀sì gbọ́dọ̀ wà nínú ntí ìyá yẹn máa sọ pé all these three count charges all these three punishments are to serve are to be served concurrently One for ten years in kan one for twenty years in kan one for ní five years in kan tó bá ti lè these charges these punishments are to be served concurrently ní tó túmọ̀ sí ni pé five years ten years twenty twenty years tán fun yẹn o ṣe mọ̀ pé five plus ten is fifteen plus twenty is thirty-five instead kó lò thirty-five years lọ gbẹ̀wọ̀n tí wọ́n ti wá sọ pé kó ṣàfù punishment yẹn concurrently ní tó túmọ̀ sí ni pé nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣàfù lẹ́wọ̀n gba tí òfin ti gbé débẹ̀ gbàràbá ìjọ tó dájọ́ yẹn tó bá lo one year ó ti lo one year no five years ó ti lo one year no ten years ó ti lo one year sínú twenty five years ìtumọ̀ concurrently nìyẹn pé gbogbo àwọn ìyàtà ní kò jẹ yìí ó máa máa jẹ́ pọ̀ lẹ́ẹ̀kan náà ni tó bá lo two years lọ́gbà ẹ̀wọ̀n ó ti lo two years nínú ẹ̀sùn kìíní ẹ̀sùn kejì àtẹ̀sùn kẹta bọ̀ tí wọ́n bá sọ pé ntẹ́ni tó wà ní rẹ́kọ́ọ̀dù lọ́gbà ẹ̀wọ̀n fẹ́ wò nìyẹn ló máa fi ṣe ń pè ní calculations of sentences or sentencing òun la máa fi calculate ọdún mélòó lòfin sọ pé kó wá lò lọ́gbà ẹ̀wọ̀n yìí náà máa fi kọ date of discharge sí lẹ́yìn ìyẹn tí kì í bá ṣẹjọ́ kúná dá tí kì í dẹ̀ ṣe life jail so the issue of ten years n tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín téèyàn bá wá gbé wọ́n fún ten years wọ́n fún fifteen years wọ́n tún wá gbé death penalty wá nínú three can charges can charge kan wọ́n fún ten years wọ́n ló jẹ̀bi ẹ̀ ten years imprisonment second charge wọ́n fún ní twelve years uh, third charge wọ́n wá ní death to be to be die uh, to to be executed by hanging tán bá gbé mẹ́tẹ̀ẹ̀ta dé yard executed bang yẹn là wà need ẹ gbàgbé méjì tí wọ́n fún yẹn kò sí tó kàn wá pẹ̀lú yẹn executed bang yẹn la máa fi mọ sẹ́ẹ̀lì wo láfun yàrá wo ló fẹ́ dé sí nínú ilé tuntun tó ṣẹ̀ gbà ló fi jẹ́ pé wọn ò ní fi sí yard pé kọ́kọ́ lọ sáà fún ten years tó bá sáà fẹ̀tàn kó sáà five years no dead bang yẹn la need ó ní highest punishment ló fi jẹ́ pé ńgbà tó bá dé cc condemn cell náà máa lọ fi sí ìyẹn tó bá jẹ́ conflict prison ní prison tó wà yẹn tí kì bá ṣe conflict prison wọ́n máa make arrangement báwo náà ṣe máa gbé travel kúrò nílùú yẹn lọ sí conflict prison ìdàbẹ́kúta ọ̀yìnlẹ́ṣà abẹ ọ eh, maximum prison ní Kirikiri lẹ́kọ̀ọ́ of which this case now applies to uh, eh, um, eh, Adedoyin ten years yẹn ló ń da ọ̀pọ̀lọpọ̀ wọn láàmú tó ń pariwo tó ní awíjàgbàjàgbà náà sọ pé ten years ni wọ́n fún technically technically òsì kan ò ṣẹlẹ̀ o tó ń bá fún Adédoyin ten years ni kò ní sí ní Kirikiri Adédoyin presently wọ́n ti transfer ẹ̀ kó lọ́sùn kúrò ní Iléṣà prison ó ti lọ eléyìí ò ń ṣe bóyá secret àbí nǹkan kan àwọn òfin kan wà tá a gbọ́dọ̀ sọ lórí ọ̀rọ̀ prisons bọ̀ ń bo ló wà ebo ló ti ń ṣẹ̀wọ̀n ó ń ṣẹ̀wọ̀n bí báyìí sàn ìbìtì tá a bá ti gbé kámẹ́rà lọ ọbẹ̀ lọ kámẹ́rà ẹ̀ ìyẹn lòfin ò fẹ́ bọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí òjòrónú tí màmá yẹn ṣe kò sí pé bóyá preferential treatment níjọba ń lò fún Adédoyin Adédoyin ti ó ń ṣàfù punishment ẹ o ìjọba Nàìjíríà ò ṣòjòrò lé lórí o lóòótọ́ ni wọ́n dájọ́ ọkú fún lóòótọ́ dẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní wà ní sẹ́ẹ̀lì tó jẹ́ pé àwọn tán dájọ́ ọkú fún ni wọ́n wà ń bẹ̀ condemn ló wà ní maximum prison ní Kirikiri confirm ni mo confirm yìí I made my research and I made sure I heard from a reliable source so punishment tán pronounce fàdédoyin yẹn kì í ṣe jìbìtì kì í ṣòdòrò o torí mo róríṣiríṣi táwọn èèyàn kọ pé ah is a royal person o oh. ọmọ ọba mà ní aṣọ fucking what tọ́ba fún rẹ̀ bá ṣẹ̀ ṣé yóò gbọ́ story adédiwúrà ni ọba Ondo tí abọ́ rẹ̀ tó gbé ọmọ ọmọ tó gbọ́ ọmọ di adédiwúrà mo ti sọ́rí nínú program mi ẹ̀yin tẹ́ ẹ bá mọ story yẹn ṣe bó ti ń di ọba àlú ni tí wọn bá lè forí jọba àlù tí wọn gbọ́ bàálù escape tí wọ́n hang ọba àlù sí kirikiri. Si ríkìrì ní pàǹtí alágbọ̀n ti wá pọ́n ọba yẹn látòǹdó i'm stand to be corrected wípé wọn ò pa ọba yẹn mo gbàgbé orúkọ ọba yẹn mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ ní bá ti rán máa ti wá orúkọ ẹ̀ ọba yẹn ọba tó ń sáàfù ọba tó wà lórí oyè ni abọ́ rẹ̀ ló gbé ọmọ yẹn ó fi ṣoògùn àìkú fọ́ba adédiwúrà lọmọ yẹn ń jẹ́ nígbà tó gbé ọmọ yẹn ó gé ahọ́n ẹ̀ ó lo ahọ́n ẹ̀ ó lo ojú ẹ̀ wọ́n dẹ̀ lọ ju ọmọ yẹn sórí àkìtàn ìyá ọmọ bá bẹ̀rẹ̀ sí ní wọ́ ọmọ iwájú ilé ló ti gbé labọ́ rẹ̀ ti gbé wọ́n ń wọ́ ọmọ yẹn títí tí wọn ò rí ọba náà tún bá wọn wá kò pẹ́ kò jìnà ni wọ́n gbọ́ lẹ́kọ̀ọ́ wípé nípa nípa lálàgbọ́n lẹ́kọ̀ọ́ pé ah, wọ́n ń wọ́ ọmọ kan bá bá bá báyò wọ́n dẹ̀ gbé àwọn èèyàn dìde wọ́n ní kó wá ṣe investigation nínú ìlú yẹn at the end of the day abọ rẹ̀ jẹ́wọ́ wípé ọba mọ̀ ń pa bọ́mọ yẹn ṣe rìn òun lòún gbé òun lòún fi ṣoògùn àìkú fọ́ba odindi ọba àlù adédọ́yìn ò kì í ṣọba àlù o ìlú kan ètí ẹ̀ tí ìlàjú báyìí gbà ẹ̀ if they couldn't do that who is adédọ́yìn jàre wọ́n pọ́n ọba yẹn wọ́n gbọ́ bàdé court ilé ẹjọ́ nìkan lọ yẹgi fọ́ba wọ́n gbé ọba ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi sọ sí kọ́mẹ́ǹtì tó bá jẹ́rọ́ ni àbó òtọ́ o mi ìrántí orúkọ ọba ẹ̀bẹ́ bá rántí ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́ wọ́n gbọ́ ọba yẹn débẹ̀ at the end of the day lẹ́yìn gbogbo àpíìlì lọ́tún lọ́sì wọ́n padà pa ọba yẹn torí wọ́n rókò adédiwúrà níbi tí wọ́n jù sí lórí ọ̀kìtàn ọ̀gbẹ́ni yẹn dẹ̀ confam póun lòun yọ nǹkan lára ẹ̀ so tìyẹn nìyẹn èyí tó ṣojú èmi tó ń tèmi confam wọ́n ń pe ẹnìkan ní ìbíadé ìbíadé yẹn ọmọ ń bá ibì kan ní londo kì í ṣe pé wọ́n sọ fún mi mo sì wà níbi iṣẹ́ ń gbà yẹn tí wọ́n bá ń bọ̀ wá kí ìbíadé tán bá ń bọ̀ wá físìtì ẹ̀ kọ́ndẹ́mù ni o ní bọ́ ìyẹn o ìbíadé o kódà òun là rẹ mọ́ ọ̀lù òun lọ bá kàn tí wọ́n bá ń bọ̀ wá kí látòǹdò àwọn olóyè máa kó ṣáàkì sàpá báyìí wọ́n á kúnlẹ̀ kí nígbà tó bá lọ mú jáde respect tán fún ni pé wọ́n fi single cell nílẹ̀ ẹlẹ́dẹ̀ ló máa sùn blanket nìkan ló máa fi sùn ní single cell kódà ń gbà mí tó bá ṣẹ̀ wọ́n á tún da nígi lẹ́yìn tó bá sọ̀rọ̀ sí wọ́dà wọ́n á gbáǹgì dànù ó lówó tó pọ̀ gan rẹ́kọ̀d wọn dẹ̀ torí ẹ̀ fún ní wọn torí ẹ̀ fún ní yí àtàpọ̀nlé òfin ò torí ẹ̀ filẹ̀ kó jọmọ ọba wọn kì í ṣe pé wọ́n sọ fún mi mo rí ni kódà at a time he made an attempt láti escape ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Abẹ́òkúta ẹ lọ make investigation tí mò ń sọ ẹ̀ ní Abẹ́òkúta prison wọ́n ń pe staff wa kan ní Olúbàrà ó ti kú sin of blessed memory ìbí adé ṣe ó ṣe oúnjẹ fún Olúbàrà báyìí tó jẹ yẹn wà òkè gan tíyẹn náà jẹ tán tó jẹ́ pé ọlọ́run ló ní kí adé má escape wọ́n mú báyìí kò bóyá lójú oṣù kan lọ tó execute wọ́n pa o wọn filẹ̀ o ìyẹn ló ṣojú èmi tí mo confam ṣé ẹ rí òfin tẹ́ ẹ̀ ń wò yìí àwọn èèyàn kọ̀ rò pé nàìjíríà ò dáa nàìjíríà dáa ní àwọn area kan no matter how, how influential you are tọrọ ẹ bá ti lè jẹ mọ́ condemn ẹ sà wọ́n á yọ ọwọ́ kó ń bẹ̀ ni no matter how influential you are tọrọ yàn bá ti lè jọmọ́ condemn ẹ sà àwọn alágbára máa yọ ọwọ́ ń bẹ̀ ni kò sí irú bọ́tì tán lè tẹ o gọ́fìnà kan lábẹ́kúta mo forúkọ bò láṣìírí ìyá ọmọ tí mo fẹ́ sọ yìí ìyá ẹ̀ jẹ́ ìkan nínú àwọn olóṣèlú àgbà gan kódà bóyá lọ́jọ́ ni woman leader bí gọ́fìnà yẹn ṣe wọlé tó di gọ́fìnà gbam gọ́fúnà yẹn tó bá ń wo fídíò mi á mọ̀ pé òun ò bá wí bí gọ́fúnà yẹn ṣe di gọ́fúnà báyìí obìnrin yẹn kàn lọ bá ní ẹsẹlẹsì ẹ ṣàánú òun ọmọ yín wà ní condemn cell wọ́n dájọ́ kú fún ni ẹ bó release ẹ fáìlì ẹ wà wájú yín ṣe bó sólóṣèlú sólóṣèlú ni ṣebí gọ́fúnà sí gọ́fúnà ni ẹ sà obìnrin gọ́fúnà ẹni òkè má wọ̀rí máa lọ kí ló ṣe ó ló ṣèṣì pààyàn ni wọ́n ṣe secret court ló bá pààyàn dànù ọwọ́ wa tó gọ́fúnà yẹn sì wà láyé náà gọ́fúnà wa ni logun state mi mọ̀ ètò jẹ́ inú ẹ̀ ṣàlè now bó ṣe lọ tán báyìí gọ́fúnà yẹn kàn kó mọ̀ gọ́fúnà yóò wo fáìlì ẹ̀ tẹ́lẹ̀ gọ́fúnà yẹn kàn nìkan gbé fáìlì yẹn wá ni wọ́n yóò kàn buwọ́lù ni wọ́n yóò lọ pamọ́ yẹn dànù nìyẹn ṣé ẹ rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé no matter how worst this country is àwọn alágbára kì í dá sí o tó bá jẹ́ pé life jail náà Fádédoyin tàbí ordinary prison eh, eh, punishment mi ní fi tọrùntọrùn sọ̀rọ̀ tó báyìí àmọ́ tó bá ti jọ mọ́ condemn ẹ má bà wọn sí nídìí ẹ̀ o wípé bóyá òfin àfojú rẹ wò rárá o n tí mo confam tó bá ń gbọ́ confam gbàgbé òsì I have made my research before I come out and I'm stand to be corrected Adédoyin wà ní condemn cell o gbogbo ẹnu ni mo fi sọ bẹ́ẹ̀ ṣe rí ten years tí gbogbo yín tó ń dà yín tẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń wà convince fún yẹn ọ̀ confuse fún yẹn ẹ gbàgbé ten years òfin ti disregard ten years o òfin òwò ten years lọ́la lọ́la tó bá lọ appeal tápìlì bá fail tó bá lọ supreme court tó bá fail tó bá di ọ̀túnla tí gọ́fúnà state yẹ tó bá sign death warrant yẹ wà láì wọn apá o gbàgbé ten years o òdodo mò ń bá yín sọ yẹn tí gọ́fìnà state ẹ̀ bá lè wò pé fáìlì ẹ̀dà tó buwọ́lù wọ́n á pa o kódà kó má ti lò three years ló lè jẹ́ pé ten years tẹ́yìn ń pọ́n lé yẹn òfin ògo ten years highest punishment lòfin fẹ́ wò ìyẹn náà fẹ́ ṣiṣẹ́ lé lórí ló fi jẹ́ pé wọn ò fi jẹ́ kó dúró ní Iléṣà prison náà fi jẹ́ kó dúró ní Iléṣà prison and then ẹ jẹ́ n fi kinní kan kún ṣé ẹ rí àwọn méjì kan wà tí wọ́n bá jẹ́ adájọ́ tí appeal court bá gbọ́ pé irú wọn ni wọ́n dájọ́ wọn kì í fi bẹ́ẹ̀ yẹ irú ẹjọ́ bẹ́ẹ̀ wò ibi tí pápẹ́ ti mú Adédoyin lẹ́sẹ̀ nìyẹn ẹ bi àwọn lọ́ọ̀yà léèrè irọ́ tí mo fẹ́ pa yìí ṣé ẹ mọ̀ pé èmi ń sọ tèmi pẹ̀lú confam mo dẹ̀ ní kẹ́ ẹ bi àwọn lọ́ọ̀yà kẹ́ ẹ bi wọ́dà torí pé ní tí mo confam tí mo mọ̀ ni. before i will come to camera ma ti make research mi màá dẹ̀ make sure pé n tí màá sọ tẹ́ ẹ máa rí tí n bá ṣe mistakenly sọ̀kan tí ò rí bẹ́ẹ̀ máa padà wá sọ fún mi pé rọ́ ni kò rí bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá ń bá yín sọ pé tẹ́yẹ̀ síná fún ẹ tí ìtú dàgbàdàgbà yẹn ń sọ yẹn irọ́ ni o irọ́ tó tóbi ni o kí ni mo fẹ́ sọ náà tó ti gbàgbé toró ń ká mi lára irọ́ táwọn èèyàn ń pa kiri ó ń ká mi lára báwọn èèyàn ṣe ń parọ́ ẹ má jẹ́ ká sọ nǹkan tá a mọ̀ ń tá a bá mọ̀ ẹ má jẹ́ ká sọ lórí ọ̀rọ̀ Adédoyin ìjọba ò sọ pé mo ti rántí tí mò ń sọ bọ̀ àwọn méjì kan wà tó jẹ́ pé tán bá jáwọn ni wọ́n dá ẹjọ́ tán bá gbèrú ẹjọ́ bẹ́ẹ̀ dé appeal court òfin òkè àwọn àwọn appeal court òkè fẹ́ yẹrù kéèsì bẹ́ẹ̀ wò ó hard kí wọ́n tó kí kí kí wọ́n tó kánsùrù ìdájọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ òní tí chief judge ìlú bá dájọ́ tí chief judge state bá dájọ́ tó bá yẹ chief judge ló dájọ́ ó hard ẹ tó béèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà irọ́ tí mò ń pa yìí tí chief judge bá dájọ́ tó bá jẹ́ pé ẹni tó dá ẹjọ́ yẹn chief judge ìlú ni ó hard ó rí à kádájọ́ míì tó hàn dán ẹjọ́ yẹn ní appeal court àbí supreme court then secondly tí ẹni tó dájọ́ bá jẹ́ SAN senior advocate in Nigeria ah ó máa ń láti láti rọrú ẹjọ́ bẹ́ẹ̀ dànù ó máa ń le ó máa ń le torí pé ṣe rí àwọn eh, legal luminaries náà profession yẹn ó fún àwọn méjèèjì yẹn ní special preferences ó fún àwọn méjèèjì yẹn ní ah ní iyì àtàpọ̀nlé odidi chief judge ìlú kó tó dájọ́ yẹn wọ́n mọ̀ kó ká oṣù òun náà dẹ̀ ní ṣẹjọ́ dá lẹ́ṣẹ̀ rí màmá tó fi gbà wọ́n láyè o láti exhaust gbogbo agbára wọn kó tó di it got to a stage àwọn kan ń bùyà yẹn nà ń párìndínlẹ́ abẹ́ ìrántí ni ẹ wo gbogbo àjọmẹ́ǹtì tí ya yẹn ṣe kó ń ṣe kó ya wèrè torí pé tó bá dá ẹjọ́ yẹn òun náà mọ̀ pẹ̀jọ́ yẹn sì lè dé Supreme Court ó tún máa háàdì mọ́ CV màmá yẹn irú ẹjọ́ báyìí adájọ́ tó dájọ́ yẹn àti ẹni tó jẹ́ agbẹjọ́rò prosecuting counsel àwọn méjèèjì máa ń ní àgbéga látara irú ẹjọ́ báyìí wọ́n dẹ̀ máa ń sọ lóru kéèsì yìí fún kinní kan tó ń pè ní judicial presidency kí ló ń pè ní judicial president mo ti sọ sọ sọ láìmọye ìgbà ẹjọ́ Adédoyin tó ṣe lọ́wọ́ yẹn tó ṣe yẹn àìmọye judicial president ní màmá Adépèlé àti àwọn lọ́ọ̀yà Adédoyin àti lọ́ọ̀yà Adégòkè Timothy tí wọ́n máa ti site ìtọ́ ń pè ní judicial president ni pé similar case tó ń treat lọ́wọ́ yẹn ibi tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí àti irú ẹjọ́ tádájọ́ yẹn dá àti déètì tó dájọ́ yẹn àti kóòtù tó ti dájọ́ yẹn bọ́n ṣe dájọ́ yìí sìn ó ń lọ sínú archive àwọn legal luminaries ó ń lọ síbẹ̀ káàkiri àgbáyé wípé níjọ́ báyìí láago báyìí níbi báyìí ẹni báyìí báyìí wọ́n dájọ́ òkú fún látara nǹkan báyìí ẹ̀ṣẹ̀ báyìí náà ló ṣẹ̀ àwọn lawyers míì tó tún máa wá tó tún máa gbẹ́rú ẹjọ́ tó jọmọ́ ẹjọ́ yìí wọ́n máa lè rí fáàsì lọ́la wípé according to the judgment of chief mrs adepele ojo in 2023, the case between adedoyin abdulrahim uh, abdulrahman versus timothy adegoke tó bá ṣáìtì àwọn ẹjọ́ ẹ̀ náà ń pè ní judicial precedence so wọ́n ti mọ̀ pé chief judge máa mọ̀ pé judicial presidency tí wọ́n bá ṣáìtì lọ́la ó lè gbéhùn ga ó dẹ̀ tún lè rẹ̀ ń wálẹ̀ ló ṣe jẹ́ pé màmá yẹn exhaust gbogbo ó jẹ́ kí wọ́n exhaust gbogbo agbára gbogbo right tán nínú ìyá yẹn observe fún wọn làwa kan ṣe ń bínú ká ah, kí ló dé wọn tó ti àjọ nkéèsì ṣáma ríjà dòdòdó gbàgbà mo dẹ̀ ń sọ fún yín gbà yẹn pé irú ẹjọ́ báyìí wọn kì í tètè dáa they must cross their teeth and dot their eyes gbogbo tó yẹ kán ṣe pátá ni wọ́n gbọ́dọ̀ ṣe kán tó lè dàrú ẹjọ́ báyìí nítorí pé tán bá da tán tẹ́tí mi ìbá gbọ́ tó tún já wọn tán jẹ́ professional bíi tiẹ̀ wọn ò ní lè fọ́ọ̀tì ẹjọ́ tó dáa ẹ̀ẹ́dẹ̀ rí pé yáyàn ò fi gbá kan bọ̀ kan nú kì í dẹ̀ ṣe pé ó mìn àwọn kan sẹ́mi fún láti the last person tí mo ti rò pé wọ́n lè free oníṣe fún namagbani bọ́ torí pé ìyá yẹn kò di anybody sínú ó dájọ́ yẹn normal bó ṣe yẹ kó dáa ó free àwọn tó free inú wọn ó dẹ̀ condemn àwọn tó máa condemn inú wọn ó dẹ̀ fún ẹnìkan two years so the woman has been fair enough the fairest judgement ó ní judgement yẹn you either take it or you leave it so èyí tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ jàgbàjàgbà ń sọ. So, kò mọ anything rárá nípa òfin he knows nothing one about prison administration two about legal administration he knows nothing he's a total novice gbogbo rán mo pa yìí ẹ jẹ́ kí lọ́ọ̀yà tó bá ń wò mí sọ fún mi pé rọ́ ni mò ń pa ten years ten years. yẹ òfin ò bójú wò ìyẹn ò ní pé kán wá dúró di ten years kan tó pa no i am talking and i'm confirming it tọrọ ẹ bí wọn ṣe jẹ pé ok tó bá yẹ kán fẹ́ dúró de ten years kò yẹ kán tí gbèdé kí náà fẹ́ lọ gbé ṣe kirikiri wọ́n dájọ́ fún un ní Ọ̀ṣun kí ló wá dẹkọ kí ló wá dẹkọ láti fi yé wa pé ó ṣú ọ̀pẹ condemn cell ló lọ mo dẹ̀ confam ẹ̀ fún yín wípé wọn ò figbá kan bọ̀ kan nú Nàìjíríà o ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó ẹ jẹ́ ká yin ìjọba Nàìjíríà at least for the first time tẹ́lẹ̀ yìí lórí ẹjọ́ yìí ẹ jẹ́ ká yin ìyá Adépèlé pé ó ṣòdodo lórí ẹyọ kan yìí o àrédòdó ń bẹ wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe dájọ́ yẹn wọ́n ń tẹ̀lé tó yẹ kan ṣe so tí wọ́n bá pa ọmọ ọba tán pa lójú èmi tèmi rí àyè fún partaking the execution tán bá pa ọmọ ọba lójú mi tí wọ́n pa ọba tí mo gbọ́ nù tán táwa ládédoyin ẹ gbàgbé pé ó ní. Oni ó ní political affiliation ẹ̀yin ò mọ̀ pé <laughs> mi rò pé mọ̀ pé àwọn political affiliations tó ní pẹ̀lú yẹn ẹ mọ̀ gbogbo ti gbogbo ti máa disown ẹ̀ are they fools ẹ gbàgbé pé nàìjíríà ò dá mọ̀ lóòótọ́ pé olówó ṣe gbogbo tán ìyá ni ó jọmọ tálíkà bẹ́ẹ̀ kì í ṣe irú kì kéèsì tí wọn ò bá dájọ́ kú fún mi lè stick nẹ́ẹ̀kì mi kò sí tí ò lè ṣẹlẹ̀ bọ́sẹ̀ rí ní tó bá ti jọmọ́ death penalty ah Eh, ó máa ń le ó máa ń le tó bá tiẹ̀ wá sọ pé o wọ́n láìkí ẹ̀ wọ́n fẹ́ fún ní amnesty wọ́n fẹ́ fún ní pardon wọ́n fẹ́ fún lẹ́nìtìn kì í ṣọdún márùn lẹ́nì ẹ sà ẹ kọ́ ohun tí mo sọ yẹn sílẹ̀ kì í ṣọdún márùn lẹ́nì. àwọn exceptional cases kan dẹ̀ wà tó jẹ́ pé bọ́n ṣe sọ pé wọn ò pààyàn mọ́ nàìjíríà yẹn kò sófin tó sọ pé kán má pààyàn o kò sí inú òfin wọn pé ẹ má ṣe execution mọ́ kò sí o wàláì kò sí nínú twenty twenty ní ìmọ̀ twenty twenty tó jẹ́ ni wọ́n sì ṣe execution o àwọn gọ́fìnà kan sì sáyìn o <laughs> ó ṣẹlẹ̀ lẹ́dọ́ mo confam ni confam gbàgbé òsì ní twenty twenty ìrántí twenty twenty tó jẹ́ mọ́ ni ẹnìkan báyìí báyìí tá a mọ̀ ló ṣe ó wà sẹ́nẹ̀tì sí ẹ̀ wò tí mo ti bẹ́ spíkà so kò sínú òfin nàìjíríà pé tí wọ́n bá dájọ́ kú fún yẹn má pa kò sí o kò sínú ẹ̀ pé ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kán kú sínú ọ̀nà oh, náà kò sí bẹ́ẹ̀ o it is not a written constitution and it's not there wọ́n kàn wò pé oníkálukú kàn sá pé torí orúkọ ẹ̀ then torí pé ẹjọ́ tó wà wájú ọlọ́run wọn ó kọjá màálù gbẹ́dìyẹ mo rò pé ó yé wa so náà ṣe ráyè pé execution náà ẹlòmíì ò ráyè ẹlòmíì dẹ̀ bẹ̀rù religious for religious reason pé à ah, irọ́ o kó má jẹ́ mi o. Adeleke lè sàn lórí lọ́la o tó bá ẹ̀sọ́ọ̀sì tí Adédoyin bá ẹ̀sọ́ọ̀sì gbogbo ráìtì ẹ̀tàn tó bá fẹ́ẹ̀lì bọ̀ Adeleke lè sàn lórí lọ́la kó sáyìn dẹ́tu ara ǹtẹ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín o so kò sí tí ò lè ṣẹlẹ̀ bẹ̀tì wípé adédọ̀yìn kúrò àbí wọn ọ̀gbà adédọ̀yìn lọ condemn cell irọ́ ni o dẹ̀ wípé ten years náà fún irọ́ tó tóbi ni o àìmọ̀kànmọ̀kàn ló ń dẹni yẹn láàmú then then ẹ bá ń bí ẹni yẹn pé ṣó bímọ ṣá tó fi jẹ́ pé láti day one ọ̀rọ̀ yìí he is always at the side of ade bẹ́ẹ̀ náà ló ń sọ Dr. Shiframu Adédoyin bàbá wa Adédoyin ah mo wò báyìí pé ṣé ni yìí ṣe kò sí làákàyè fún ni ó ṣe jẹ́ pé níwèé ẹbẹ̀lẹ̀ fèsì báyìí lọ́rọ̀ tiẹ̀ bàbá wa Adédoyin chief chief doctor Abdulrahman Adédoyin i'm too sure i begin to suspect that guy he might even be a ritualist as well bóyá ni ò jẹ́ bẹ́ẹ̀ because a man in his rightful sense pẹ̀lú ọgbẹ́jọ́ tó wà lẹ́yìn how can you stand up and still be backing that man èmi fún ẹ lẹ́skíùsì wípé o ò mọ̀ nígbà tẹ̀rọ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ o ò mọ̀ pé fact bẹ́ẹ̀ yẹn máa yọ everybody lè doubt but after all those facts has come out yet you are still backing this man it's a disgrace to you and your family ẹni tó ń jó tiẹ̀ yé ṣé tiẹ̀ ò tọ́pẹ́ ni ìbàjẹ́ pé wọ́n ni wọ́n fún ní lẹ́tà pé kó máa bọ̀ lábújá àmọ́ bọ́ọ̀rọ̀ ìbá ṣe rí gbà tán dájọ́ òkú fún Adédoyin ẹni tó ń jó yẹn tí ẹ yé is a huge success on his part nǹkan fojú oníkálukú wa rí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n send voice note sí mi pé anywhere táwọn bá ti pàdé mi àwọn máa pa mí ni àwọn ọmọ ilé mi o àwọn ọmọ ọ̀nà mi àwọn ọmọ ibi tí mò ń rìn sí o àwọn ọmọ it got to a stage that I begin to tell Adé ẹ eh, Rabila pé please don't go jẹ́ kí n rẹ́ lómi lọ ọlọ́gà ó ní kò sí wàhálà òun á lọ èmi mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi ẹ jẹ́ n parí ẹ̀ tí Rabila fi padà sábẹ́kúta ni mo fi ń pè lọ pè bọ̀ pè lọ pè bọ̀ pè lọ pè bọ̀ nígbà tí wọ́n dájọ́ Kúfádédoyin gbàrà tó pè mí mo ní ẹ change hotel níbi tẹ́rù ń bà mí dé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ á bọ́ sí victory èèyàn wà ní jó ìwọ wá jáde wá bẹ̀rẹ̀ sí ní bú ẹni tó ń jó ó ní láti jó náà láìpẹ́ yìí lẹ́yìn tí màmá tún fi déètì sí ẹjọ́ sí judgement tó tún sọ pé òun máa dájọ́ náà di thirty eight wọ́n tún sì make attempt àti gbé adé Oríyọmí again wọ́n kanra wọ́n fẹ́ gbé ẹni tó wà ní prison yard tó dẹ̀ ń control Nigerian police irú ẹni yẹn wà lulẹ̀ ó dẹ̀ tán dájọ́ òkú fún ṣé kò yẹ kí inú yàn dùn ni pé mo padà rẹ́yìn ọ̀tá mi wọ́n á sọ pé ẹ i am disappointed fẹ́lẹ́gbọ̀n wa náà ó yà wá lẹ́nu fẹ́lẹ́gbọ̀n wa náà ti ń jíjó yà nígbà tí wọ́n dájọ́ òkú fún wọ́n dájọ́ òkú fún ọmọ ẹgbẹ́ rẹ òun ò pààyàn náà dájọ́ òkú fún ni kò ṣe ní jó ó mẹ́rì tí kó jó náà ṣebí wọn ni wọ́n gbowó tó bá jà wájú oníjẹkújẹ bíi ti ẹni ṣó wọn ti ní bribe àwa káwa náà ti gbàgbé kéèsì kí kéèsì ti lulẹ̀ tipẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyàwó Timothy obìnrin dáadáa ni kódà mo bẹ ọlọ́run ọba pé ọkọ tó bá máa fẹ́ ọkọ tó tún máa nífẹ̀ẹ́ ju Timothy lọ ní kọ́lọ́mbà ń fún torí pé obìnrin rere téèyàn fi ń ṣàdúrà lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọlọ́run ni ó lè lọ lọ gbowó tí wọ́n fi lọ́nà ó sẹ́ndì voice note yẹn sí mi mo dẹ̀ ń wò mo dẹ̀ ń wo mo bẹ̀ sí ní imagine lẹ́mìí mi pé ṣerú àwọn obìnrin báyìí ṣì wà láyé obìnrin yẹn nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ẹ má jẹ́ ká tanra wa n tó dẹ̀ fa ni pé ọkọ yẹn ṣe dáadáa sí lójú ayé ẹ̀kọ́ ni kó dẹ̀ jẹ́ fáwọn ọkùnrin náà let us always be truthful to our wives ẹ jẹ́ ká máa ṣòdodo lé ká má darí gbére èkó kó má jẹ́ ìbàdàn la máa lọ torí pé Timothy jẹ́ ẹni tíyàwó ẹ̀ lè trust ní òṣèkúgbé o ká ní kò ń ṣe tíyàwó lè trust ni á kú gbé torí gbà tíyàwó rí pé a ló ti di gba gbogbo ẹja rí kò tí ẹni kí ẹ kò tí ẹni kí ẹ nígbà tí òrí kó wálé yẹn a máa sọ bó ti bọ́ ó ti bómìnrin míì lọ́n tiẹ̀ a kàn pé pé pé ìgbà tí ìbá tí rí ó parí nìyẹn but because Timothy wasn't that kind of a man he was sincere with his family he loves his family and his family loves, her, uh, loves him too that was why tíyàwó ẹ̀ fi wà convinced wípé nǹkan kan ti ṣẹlẹ̀ sí i nígbà tó rí i pé time tó yẹ kó pe òun ti tó kò pe òun ọkùnrin mélòó lobìnrin lè trust to that extent it's a lesson to you it's a lesson to me too bó ṣe jẹ́ lẹ́sìn fọkùnrin ló jẹ́ lẹ́sìn fóbìnrin náà ni gbogbo alágbọ́dọ̀ jọ kọ́ ìwọ obìnrin náà ti ọkọ ẹ̀ ò lè gbẹ̀rí ẹ̀ jẹ́ ibi tó ń já sí rèé torí pé ìyàwó Timothy lè gbẹ̀rí ọkọ ẹ̀ ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ alọ́lọ́pàá pé wọ́n dárúkọ owó ńlá about eh, wọ́n dà pé wọ́n seventy million náà náà máa fi bẹ̀ pé káwọn settle case out of court èsì kan tí woman yẹn fún ọlọ́pàá yẹn ló pa mí ní gbẹ́njọ́ tí mo gbọ́ voice note yẹn woman yẹn ní ṣé one seventy million yẹn máa di ọkọ òun fóun padà one seventy million akàngbà adẹ̀ṣẹ́nu mẹ́rẹ́ adẹ̀ sign paper tán bá kó fún pé òun ni kóòtù dẹ̀ recognize because òun ni ìyàwó ẹ̀ kódà kí ìyá pariwo kóòtù recognize ẹ̀ ìyàwó ẹ̀ gangan náà recognize ló lè jẹ́ pé ìyàwó ló lọ witness ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ witness tó bẹ̀rẹ̀ hearing so obìnrin yẹn ó jẹ́ obìnrin rere ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbadé ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n dáadáa ni torí wọ́n pe gbadé náà fowó yẹn lọ gbadé náà kọ̀ àwọn ní rárá ó ní kò tẹ́jẹ́ àbúrò òun then activities ìgbàdé ló jẹ́ ká mọ ojútùú ọ̀rọ̀ so gbogbo ẹ̀yin tí ẹ bá sì nígbàgbọ́ wípé ten years ni wọ́n fún Adédoyin mo káàsù ẹ̀ lẹ́mìí yín látẹ̀ni lọ <laughs> Adédoyin ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ o ní kirikiri ní condemn cell o ẹ mọ̀ pé mo sọ fún yín lánàá wípé ó dá mi lójú pé condemn cell ló wà lẹ́nìí mo ń confam ẹ̀ fún yín ni pé mo ti gba research wọn ò gbé wá sábẹ́kúta prison kirikiri náà gbé lọ and uh, láti fi hàn bí ọ̀rọ̀ Adédoyin ṣe tóbi tó ló ṣe jẹ́ maximum prison náà gbé lọ yẹn láti fi hàn wá pé ah case yẹn ṣe celebrated case láti fi hàn wá pé nbọ náà gbá níní lọ kirikiri nínà ó ṣèbí kò ló ti ṣẹ̀ àwọn kéèsì ńláńláńlá lábẹ́ àwọn ẹni tó jẹ́ sẹlíbírìtì bẹ́yẹ ilé ńlá ń bẹ̀ náà ni <laughs> so <laughs> kò yà mí lẹ́nu pé ibi tó gbé lọ nìyẹn ṣùgbọ́n fún wọn láti gbé lọ bẹ̀ it means Adédọ́yìn is in condemn cell ẹ gbàgbé pé ẹ kóòtù dájọ́ fún pé ẹ kíní ni kó lọ Eh, wọ́n fún ten years ten years yẹn wọ́n set aside ẹ sọ fún lọ́ọ̀yà pé mo sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí SAN wá sọ pé irọ́ ni mò ń pa àwọn nǹkan kan tó sì ní bíi privileges bíi right ni pé ó lè appeal ṣẹ̀dẹ̀ rápìlì yẹn hmm. eh, mi ì fẹ́ fi bẹ́ẹ̀ sọ pé mi ì fẹ́ preempt judgement ṣùgbọ́n kò gbé ọ̀rọ̀ ẹ̀dá pìlì ó ti lulẹ̀ tó bá pẹ́ chief judge of that state kan ló dájọ́ yẹn ìbàdà àwọn tí wọ́n lọ fún chief judge ní kéèsì yẹn tí wọ́n yé wọn. Adédèyìn ò ní reputation tó dáa lọ́sùn ẹ gbàgbé àwọn kan wà tó ní àwọn fans mi tán wà lamẹ́ríkà sìn tí wọ́n jẹ́ lecturer school Adédòyìn tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu wọn ládédọ́yìn kì í sanwó èèyàn sákàǹtì. Sa sálárì ó máa fún ẹ lọ́wọ́ ni ó dẹ̀ lè fowó yẹn ṣe nǹkan rí tó bá lọ gbowó báǹkì wọn lákọ gbé lọlé tó bá wá délé a máa wá àṣẹ wá lọ envelope owó yẹn cash kéèyàn tó kó five hundred thousand sínú cash sínú envelope kí ló cost ẹ láti send ẹ̀sà account because ó ní tó fi ń ṣe ìwọ náà tún wá mo rántí tẹ́ni yẹn tún sọ ah, arákùnrin tó o bá tètè lọ túbá tó bá change ọlọ́mọrú ẹjọ́ tó máa dá ẹ o pẹ̀lú kótókòtó tó wáyé ẹ̀ wá wí o arákùnrin yẹn tún sọ pé àwọn tí wọ́n sọ pé wọ́n ń sọnù ní skul Adédoyin ó ní kò rí bẹ́ẹ̀ pé rọ́ ni o <laughs> ó ní secret court làwọn tí wọ́n ń jà àwọn secret. Ah, aṣọ jágbajàgba ni ló jágbajàgba ló sọ lóòótọ́ why are you defending this man is he your family do you know him before ọdún làwọn mọra tẹ́lẹ̀ so ẹ̀yin náà ti rí tí mò ń sọ pé wọ́n rather suspect him pé a fẹ́ ṣí kó má jẹ́ pé arábàbí kan náà nàjọ wà bóyá ọjọ́ wà nù society ni tí kì bá ṣe bẹ́ẹ̀ o ò ní jáde wá máa fọmẹ́ǹtì nọ́nsẹ̀nsì lẹ́nu you did it when this case started kò sí irú accusation tí ò fún wa tán gbà yẹn now tí wọ́n tó dájọ́ after all evidences o tún sì ní gut láti jáde láti máa ṣe two hours video láti máa sọ kábàkàbà lẹ́nu. No àlọ́ ní gbogbo àwọn ọmọ tó ń kú yẹn tí wọ́n ń wá tì ní skul Adédoyin ó gbà wípé wọ́n mú ọmọ tì ní skul Adédoyin ó níbẹ̀ àwọn secret court ló ń pa wọ́n àwọn ọmọ secret court ni ṣé skul tiẹ̀ nìkan ni secret court wà ní skul tèmi ti ṣe tán àwọn ọmọ secret court operate débi pé wọ́n gbé lecturer báyìí láàrin class wọ́n lọ pa ó ń supervise exam lọ́wọ́ ni student tí ò bá ṣẹ̀wọ̀n tí ò belong to them wọn kì í fọfọwọ́ kàn mo sá lò dídí ọdún márùn-ún bẹ́ẹ̀ mo graduate mo ṣe first degree mo ṣe second degree bẹ́ẹ̀ mo graduate ó lójú ara sísan tẹ máa dé tẹ́ẹ̀nì backcourt ṣé ló wá jẹ́ pé prevalently ní wọ́n máa máa wọ́ mọ̀tì wọ́ mọ̀tì wọ́ mọ̀tì wọ́ mọ̀tì àwọn ọmọ tó bá dẹ̀ máa rí ibi kan ti yọ nǹkan lára wọn ṣé secret court náà ló yọ nǹkan lára wọn. Hmm? then the funnest part ni pé wọ́n máa sáré yọ orúkọ ọmọ ẹ̀kọ́ ònú rẹ́gísítà ṣé ẹ rántí ẹni tó wá bá orí yọmí tó sọ pé ọmọ ẹ̀gbọ́n òun báwọn ṣe wà tì nìyẹn wọ́n dẹ̀ ti sáré yọ orúkọ ẹ̀ kúrò ní rẹ́gísítà ṣe é rántí náà so we just have to ẹ̀yin lẹ́sìn ń wo ọ̀gbẹ́ni yẹn ẹ̀yin tẹ́ ń wò mo kí yín torí pé ó sì ń réèyàn rúwo òun ló jẹ́ kó sì máa fọ̀mẹ́ǹtì nonsense tó ń sọ lẹ́nu yẹn tẹ́fìrìbọ́dì bá ignore ẹ̀ pé máa bá wèrè ẹ lọ tẹ́fìrìbọ́dì ò wò mọ́ apanumọ́ torí pé ìwà tó ń wù yìí èpè abiyamọ ló fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àwọn tó sọ lẹ́nu yẹn àwọn nǹkan tó jẹ́ pé ó ń fọ̀yàn lórí kò ṣeé gbọ́ ni in a sane state in a state country if one is in insane uh, eh, in, in, in insanity kò ní máa máa sọ ohun tó ń sọ lẹ́nu yẹn why are you defending a criminal are you also a criminal ṣé wọ́n jọ ní nǹkan kan papọ̀ ni kí ló dé tó ń support ẹ̀ kí náà jọ papọ̀ but òun tiẹ̀ kò mú oúnjẹ kan lèèyàn kì í jẹ ibi bá ti máa rówó ló kàn ibi bá ti máa rówó ló kàn ló ṣe ń sọ pé ó ti gba tó fẹ́ gbà iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe bọ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ owó ẹ̀ ó wà ní láti máa attack àwọn èèyàn ó ní láti máa attack àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ straight defend the paymaster straight and I know one thing there is a law tó ń pè ní law of karma what goes up must come down ọlọ́run ẹ̀san ni o quran náà sọ bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀san wà ń bẹ̀ tó ń wò wá ọlọ́run ẹ̀san yẹn máa tó dé sí ẹ tó o bá lọ túbá fàdédoyin lẹ pẹ̀lú gbèsè ayé ẹ̀ adédoyin fúnra rẹ̀ nínú okun ara ẹ̀ ó mọ̀ pé yẹ ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ lòun jẹ he knows i'm telling you the real fact adédoyin knows pé iye ẹ̀ṣẹ̀ ń lòun jẹ bẹ̀tí tó ń try láti ṣe ni pé ah níbi tá a mọ̀yàn dé yìí níbi tá a lówó dé yìí èjìgbádéró náà mọ̀yàn òun náà lówó at the end of the day wọ́n padà execute ẹ̀ ni his own case is a celebrated case the whole world ló mọ̀ èmi ò rí olóṣèlú tó máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu tó máa fẹ́ release ẹ̀ à ń ṣe rí kinní kan tún wà jẹjẹ ayé sí ṣe rí ayé social media tá a wà yìí ó mà dáa pọ̀ o tó jẹ́ pé káwọn tó wà lágbára kan tó so social media ti gbé e. kí wọ́n tó yàgbẹ́ ó ti bọ́ síta àwọn náà ń ṣọ́ra wọn o èmi ò mọ olóṣèlú tó máa jẹ́ kán forí òun fagbọn tó máa lóun lọ release Adédoyin ó ti mọ̀ pé tó bá lu sí social media pẹ̀rẹ́ tó bá lu sáyé bóyá n tó máa yọ níṣẹ́ nìyẹn bí president ṣe ayọ̀ nípò I'm telling you the real fact bí pírẹsidẹ́ǹtì dánwò tó yọ Adédoyin ní kòyàkòyà ní yàjóyàjó yìí kó yọ ọ́nbẹ̀ ajẹṣu ajẹyún ẹ̀ ajẹyún ẹ̀ níṣu ajẹṣu ẹ̀ níyàn àbáwọn ẹ̀ máa ń pè ajẹyún ẹ̀ níṣu tó bá tẹ̀ máa fún presidential pardon tó bá máa fún amnesty it may be after twenty years àwọn tẹ̀mí rí tí wọ́n ṣerú ẹ̀ fún ní yard most of them bóyá age àbí on earth ground and that will be after ẹlòmíì ti lò fifteen years ó ti wá dàgbà síbẹ̀ kì í ṣe tó jẹ́ pé gbàdà tó bá ti gbé débẹ̀ wọ́n á máa pọ́nlé pọ́ntanilé ẹjọ́ mo tún fẹ́ ká gbogbo àmọ́ kinní kan kò sí wádà tí ò gbọ́ nǹkan tá Adédoyin ṣe o mo fẹ́ ní kò ku ẹnìkan ní gbogbo Nàìjíríà yìí tí ò gbọ́ kéésì Adédoyin wọ́n á ṣe wá gbèrú ẹni bẹ́ẹ̀ lè téèyàn máa ẹni bá mi sọ̀rọ̀ lẹ́nìí ní báwo ni láàánú ṣe máa gbérú ẹni yẹn dọ́dọ̀ àwọn táwọn máa máa fún preferential treatment preferential treatment irú wo ṣe ti gbọ́ báyìí so gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí mo fẹ́ fi dá wa lójú pé Adédoyin confam ni mo sọ fún yín ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ ní condemn cell Adédoyin ò sí nígboro ayé o Adédoyin ò dẹ̀ sí ní prison pé sẹ́ẹ̀lì o condemned cell ló wà irrespective of two ten years tán fún ẹ disregard ẹ òfin ti disregard ẹ òfin ò mọ ten years n tó fi mọ̀ ní death penalty bó ṣe rí nìyẹn o láyọ̀ o so kò jù bẹ́ẹ̀ lọ ẹ máa bá mi share fídíò yìí kẹ́dẹ̀ máa subscribe sí channel yìí mo gbàgbé kí n sọ yẹn ni ẹ máa share fídíò yìí kẹ́dẹ̀ máa subscribe sí channel yìí